سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته fún ẹ̀sìn rẹ̀ inú nǹkan tọrọ wá fún oní àná alukur'an alkarim pàápàá jùlọ lábala apá ìjókòó sí lọ́rùn ọba tọrọ wá tó tẹ̀ wá síbi tiẹ̀ òun láti ọpẹ́ fún àwa ń bẹ́ẹ́ kọ́wọ́lá apá dúpẹ́ ìdárí àlékún àti lọ. kí ọlọ́run ọba ọba alágbára jùlọ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. ẹ̀sán tí yàrá máa rí tí yàrá bá jókòó ti ọ̀rọ̀ ọlọ́run tó sì jókòó ti àlùkùránì àwa náà máa pẹ́ tán ẹ̀ tóbi wọ ọlọ́run náà lọ sàdéhùn ẹ̀ àdéhùn rẹ̀ kì í ti yẹ̀ ẹ̀sán tí yàrá máa rí nírú ìjókòó báyìí àti ìtótó jọ báyìí ọlọ́run ọba kọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àmín gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ń bá lọ tá a ń bá bọ̀ nínú ayé lẹ́kẹsàn-án nínú súra al-adab tá a mọ̀ sí suratul hujurat nínú súra ti kọ́ni lẹ́kọ̀ọ́ ìkọ́ni lọ́gbọ́n ìkọ́ni lóye tí jẹ́ kí èèyàn ọmọ ń tọ́ yẹ kò ní jẹ́ kí èèyàn máa pe orí nídìí kò ní jẹ́ kí èèyàn pè dí lórí sóra tí jẹ́ kí èèyàn ráyé ṣe lẹ́yìn ìgbà tí èèyàn lẹ́sìn ṣe tán ayé án èyí tí ń tún ayé ṣe tá a pè ní ayé akáyé ṣe lánàá fún wa ayé ń tún ayé ṣe fi òun náà ní ààrẹ ẹlẹ́kẹ̀ẹ́kan yìí a ti pàṣẹ mọ̀ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá lò ó tó bá gbà á sínú gbèsè ayé ẹ̀ bí ṣe ṣe bẹ́ẹ̀ náà ni yọ́ máa rí ayé náà sí. àwọn abẹ́rẹ́ ọ̀hún ọba tí fúnni láyé tí tún fúnni lẹ́sìn mọ́ tí kàn ní kó bá kan kó fún amẹ́lẹ́dẹ́ o. olùwà ń sọ nínú Suratul Hujurat lẹ́yìn bàtà sọ pé. A'udhu billahi minash shaytanir rajim. Lílọ wí. Wà nínú kọ́ ìbàdà ìbílẹ̀ ìmọ̀kì ní ọ̀pọ̀dájà ló fà á sí òun bẹ̀rẹ̀ ọ̀ma. فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا الذي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسموا إن الله يحب المقسطين. níbi tí ẹ̀kọ́ dé lánàá òun náà ni nígbà tá à ń ṣe ìwádìí ìmọ̀ lọ lábẹ́ àyà yìí. ibi tí ẹ̀kọ́ dúró sí lánàá òun náà ni gbólóhùn iqtatalu fa aslihu baynahuma. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فمن مرت إحداهما على الأخرى فقاتل الذي تبغي فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن باءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين ibi tí a dé ni ibi tí olúwa wa tí wọ́n ní bíṣẹ̀lẹ̀ ìbá wa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn amúmi nílẹ̀ kọ́ta kọjá náà ni pé kí táyà ìran ìbáraẹnijà tí ń bẹ lórílẹ̀ ayé èyí tí wọ́n mẹ́sàn-án náà ayà yìí ó náà lè tó burú jáì jùlọ. ìtọ́wá tún tẹ̀lé tó náà burú àtọ̀fún wa kó ń lọ́wà níbi ayà ẹlẹ́kẹwàá tó tẹ̀lé lẹ́yìn bákan náà nínú ẹ̀kọ́ tá a ti kọ́ lọ náà ni wípé tí a bá wòye sí ìbáraẹnijà láàárín àwọn èèyàn méjì àbíjọ méjì àbí ikọ̀ méjì tá a bá fojú ẹ̀sìn wò ó àsọpín mẹ́ta náà ni a pín sí àwọn àkọ́kọ́ àwọn náà ni èyí táyà mú wá bí ìjà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin mùmìnì àti mùmìnì mùsùlùmí àti mùsùlùmí lámbára wọn jà onáàlára yìí gbé jáde fún wa wọ́n wá dákẹ́ wọ́n sì gbé mi ìran méjì tó kù ìran ẹlẹ́ẹ̀kejì onáà ni kíjà ọmọ wáyé láàrin àwọn kèfèrí sí kèfèrí ìran ẹlẹ́ẹ̀kẹta òwá ni kọ́mọ wáyé láàrin mùsùlùmí sí kèfèrí ìrẹ́lẹ̀ kejì yẹn alóhùn pín sí mẹ́ta ẹgbẹ́ bí àlàyé tá a ṣe lánàá ìrẹ́lẹ̀ kẹta yẹn òun náà ni pé láàrin mùsùlùmí àti kèfèrí kíjà wọn máa ṣẹlẹ̀ a lè ṣàlàyé fún wa wípé tẹnu ẹ dédé tìbí àwọn nǹkan tí ó yẹ kó dá sí tó bá dá sí ẹnu rẹ wọ̀ ọ́ bí ọba wọ́ láyé ń bíbà yìí ọ̀wọ̀ níwájú ọlọ́run torí àwọn ọ̀rọ̀ ńláńlá tó bá jẹ máa ń jà láàrin ìlú kan sílùú kan kọ́ńtírì kan sí kọ́ńtírì kan kìí ṣe ń tí èèyàn lásán máa ń dá sí ènìyàn tó ti jẹ́ tí pọ́ lọ jìnnà nínú ọ̀nà ọ̀nà mímọ̀ ọ̀nà òye a máa padà gbọ́ àwọn àwo ni a máa dá sírù nǹkan báyẹn a ní jẹ́ pé gbogbo aláàmà tẹnu sọ̀tù síbẹ̀ tá a máa dá sí ṣẹ̀ríà Islam ọkọ̀ wa ní àìmọye ẹ̀kọ́ nípa nǹkan tá a lè dá sí àti ní tá a lè dá sí irú àwọn ọ̀rọ̀ tó bá jọ́rọ̀ ogun láàrin ìlú kan sí kan àbí orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kejì èyí sọ̀rọ̀ àfáà kékeré kan àbí skọ́là kan tí wọ́n tẹ̀ skọ́là mm, bọ̀ díẹ̀ díẹ̀ bó bá tún skọ́là tí ọba máa ń ti ń lọ láyé kò gbọ́dọ̀ dá sí tó bá skọ́là tó wá máa ń ti ń lọ láyé tí ọba wà nínú ẹni tí nǹkan kángun sí kò gbọ́dọ̀ dá sí. torí pé àwọn tó wà náà di nǹkan ni wọ́n rí nàrí ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ wà láti ta lọ́bi jẹ́ pé àwọn onímọ̀ máa ń gbà mí jábá béèrè màsá ìlú ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ń gbà mí wọn á ní lọ bá onímọ̀ tó ní ìlú yín. ọmọ wa kẹ́ ọmọ ń lọ ọmọ ṣùgbọ́n ó gbé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ Nàìjíríà ọwọ́ fóònù ẹ bá wa dá sí kì í sọ̀rọ̀ ọrùn àti ààwẹ̀ àti gbogbo ẹ̀ o. ọ̀rọ̀ tó jẹ mọ́ mọ́síláhà àti mọ́sádà ni àǹfààní àtàbúrú ọ̀wá lọ gbé bá ẹni tó wà lókèèrè àwọn tó wà lọ́hùn ní nítorí ìmọ̀ tí wọ́n ní tí wọ́n sọ fún ọ ni pé lọ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ lù yín àwọn ni wọ́n máa ń tọ́ àti ń tẹ́ ọ̀tọ̀ láti dá sí ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ìrun ààwẹ̀ tawhid nǹkan kan ọ̀rọ̀ ṣírkì kò sí àtọ̀ ń bẹ̀ á máa sọ káàkiri bàbá wà náà mọ́gbọ́ ọ̀rọ̀ ilé ìdánsọ lọ́wọ́ ìwà ń sọ ìfàdáni tó ọba ti lè ṣe fàásílẹ̀ hù tó ọba wà ní àwọn fàásílẹ̀ hù ìdà kọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ọba ti nù wọn mọ́dà sí òun àwọn alágbára ẹ̀mọ̀ alágbára òye alágbára experience àwọn ẹni wọ́n lè dàsírò nǹkan bá mọ́tẹ́nu máàrin yìí kí kálukú lè bá sọ́ra rẹ̀ pàápàá jùlọ àwọn àṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú àtàwọn èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ lómi ti kó bá Ramadan ẹ̀sán yányá láti bẹ̀rẹ̀ àwọn. ẹ̀yìn rán ń wà ìkejì ọmọ sọ pé òun ò tìlẹ́yìn ìran ẹ̀yin Israẹli ló ń wá ẹ̀yin Amẹ́ríkà ló ń wá ilé ìnáwó bàbá pé mi ò tìlẹ́yìn Amẹ́ríkà ń tèmi o ìdí ìjọni ọba wẹrẹ sáré sí kílọ̀ kan bí yẹn ìwé iṣẹ́ ń tó lè dá sáàrin yẹn. Ìbàdàn ni tó wá mọ̀ síwájú kì í sí gbogbo ẹni tó tún lẹ́tọ̀ọ́ àti dá sí ló tún lágbára àti sọ̀rọ̀ ń pa ẹ̀ tó ń kọ́ yẹn náà. àárín ó lè ní irinṣẹ́ tó lè fi dá sí ìmọ̀ ń bẹ òye ń bẹ àgbà ń bẹ ìrẹsì ń bẹ ṣùgbọ́n ó lè jẹ́ sí pé kọ́ dákẹ́ lákòókò nǹkan ọmọ dà sí òun náà làǹfààní wà ń bẹ. òun ni ó rìdíìsì fìtínà ti Ah, kọ́ dá sí baya náà ni tún dá ó tún dáná sí sí nǹkan sí tó wà dákẹ́ àwa máa màánú gbà náà ọmọ yẹn á máa o ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ èèyàn máa mọ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ o sọ ọmọ o tí a bá dá ọ máa pa bóyá bóyá tẹ̀sí òkú òun pé èmi ni pé àgbọ̀dọ̀ sọ àgbọ̀dọ̀ sọ àgbọ̀dọ̀ òdodo sí ní nǹkan tó ọmọ yẹn ṣùgbọ́n ìmí a máa wà sójú dodo tó jẹ́ ọba sọ ìjọ kódà ọmọ sọ pé kí wá sọ̀rọ̀ yìí. ẹni tó ọmọ pé ìyàwó ti sì náà. ìyàwó rẹ̀ ti sì náà tó mọ̀ bẹ́ẹ̀. ó sì bímọ méje Ìgbé irú ń tọ́ ọmọ yẹn èèyàn máa ń sọ jáde. Ọwọ́ àsọ wa jẹ̀bi tó ọba sọ ni. Àwọn akọ fẹ́ àgbọ́dọ̀ sọ ni o. Nínú ẹlẹ́sì yẹn kìtù mú ní àmọ́ àṣẹ ọwọ́ àmọ́ káyá. Ọmọ ní tẹ́ ń pè ní sẹ̀rí à ilé ìwọ̀n yóò ti yá kìtù mú ní ilé ìwọ̀n yóò yẹ kọ́ bẹ̀rù pé àwọn ẹtí wọ́n lẹ̀ dínà yàrá mú ní àlùmọ́sánà. ẹ̀yà fẹ́ kó lò fún ààrẹ gbogbo àwọn nǹkan tó bá jẹ máa ń pè aburú bẹ̀ bá pọ̀ tí sì sọ̀rọ̀ ààrẹ nǹkan kan ọ̀rọ̀ ìbájúpọ̀ ọmọ èèyàn ni wọ́n á máa gbé ní o ìwọ́n lẹ́tọ̀ nìyẹn majority ẹ̀ ti ń sọ̀rọ̀ nípa ti ń yìí kò tiẹ̀ lẹ́tọ̀ sí rárá lẹ́tọ̀ ẹlòmíì lórí kí ni ara gbogbo bẹ̀rẹ̀ àwẹ̀ sáàrẹ̀ bí a parí tó ń náà nìyẹn kí ló wá sí ọkàn méjì àwọn ọ̀dọ́ tẹ́ ń gbọ́rọ̀ rẹ gbóná lásán ni ẹnìkan náà àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbé yàmọ́ ikú ìjọ́ tó ń bá rí ọmọ ìsírẹ́lì kan rẹ̀ wọ́n bẹ lórí ni. ọmọ ìjọ tíjà yẹn ti ń bẹ̀rẹ̀ bọ̀ yìí sígbà tó wá ṣẹlẹ̀ nìwọ̀n tó ń dá ilẹ̀ ilẹ̀ tí ọba tó jẹ́ ẹni sú àbí nǹkan tí ọba tó jẹ́ ẹni má tí ọba tó jẹ́ ẹni sú àyè máa rìn torí jà sí ń jà lọ́wọ́ yìí táwọn tó mọ̀ tàn bá sọ fún ọ pé ó ti lé ní seventy years tí wọ́n ti ń plan rẹ̀. ṣùgbọ́n wọn ò gbójú ilé wọlé ni wọ́n ń gba ẹ̀bùrú ni. ń gbà wá fẹ́ gbójú ilé ní ẹ̀ṣọ́ àgbà ní pé ojúlé jẹ́ wá gbà ní ìsinmi ọ̀fẹ́ máa bẹ́lù ọbẹ̀ ní kun tó bẹ́lù. àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn púpọ̀ o ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló jẹ́ ká pin lánàá fún wa yìí pé àfẹ́ wọbẹ̀ pọ̀ a ní ìjà tí bẹ láàrin mùsùlùmí àti kèfèrí a ní méjì ní áwà nínú káṣe tí káṣà tún ṣe ni àbí ká dú lẹ́yìn mùsùlùmí káwá pawọ́pọ̀ pa kèfè àárín méjèèjì yẹn Ah, àbọ̀lọ̀ wà kí á bọ̀ ó ní bí a lè wí bá ń lónìí pé ẹja pawọ́pọ̀ pàkèfè. a lè wí bá ń lónìí pé ẹja pawọ́pọ̀ pàkèfè yìí. kí sì ṣe ìṣòro àṣẹlẹ̀ lọ́la padà. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́la padà. ká tún wá sọ yìí pé ẹ má pawọ́pọ̀ pàkèfè nítorí tẹ bá lẹ fẹ́ pawọ́pọ̀ yóò pa gbogbo yín tán yányán. ẹ ẹ ẹ kúkú sáà tún ṣe báyìí ló ti lọ́jọ́ máa ọ̀. ilé gbójú kan náà ni wọ́n máa wà pé a máa wò pé kí láti láàrin ìta tí aburú mẹ́fà ti ń tí ó ní di méjìlá máa lọ. malaria mọ́ ọ. wọ́n ní tọ́ba lóògùn yìí. yóò bí táífọ́ọ̀dù jọ lára. àìsàn malaria yóò sàn lóòótọ́ o. tòmọ́ yóò bí kíni wádà dáàfọ̀ tó ní máa mú mi sí malaria rẹ jẹ́jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan ti lọ ọ̀rọ̀ fatiwa ẹ̀sìn bó ti lọ ní ẹ̀yìn àfá o àìlọ gbogbo ọlọ́lọ́ kọ́lá rọ̀súlù kọ́lá lọ́fà rọ̀súlù tí wọ́n wí náà lé àwọn tí wọ́n ní tó wí wọn lọ náà kọ́lá lọ́fà rọ̀súlù àwọn fi kàńtà rẹ̀ padà nítorí pọ̀ wá ma kọ́lá lọ́fà rọ̀súlù táwọn fẹ́ kàńtà rẹ̀ mọ́ lọ́jọ́ ọmọ di yín mìíràn tí wọ́n máa káàkiri. torí ìdí eléyìí ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. máa gba àwẹ̀rẹ̀ lọ́jẹ́jẹ́ rẹ. má dá sí ní tí ọkàn ọ́. àìsàn ọba dá sí yóò yí ọ lọ́wọ́ o. ànábì dẹ́ sàlàyé fún asọ́lọ́lọ́ wa rẹ̀. nínú dáàbì máa pín yàn sí ìsìláàmù ẹ̀ dáadáa. òun náà ní tí ọkàn kọ́ ọmọ dà sí tàbá ní jẹ́ ọ̀kan kì í ti pa ní ọ̀kan pọ̀ ọmọ ti ń lọ ọmọ ti ń lọ ṣùgbọ́n tẹ́nu rẹ̀ yẹ kọ́ máa dá sí tó ní mímọ̀ ní ọ́ni tó lóṣèlú ní ọ́ni sálágbára ní ọ́ni kí lọ fẹ́ ná tí tí ń ṣẹlẹ̀ yìí kí lọ fẹ́ ná kí lọ fẹ́ ná tí tí ń ṣẹlẹ̀ yìí ní tó fẹ́ ná tí tí ń ṣẹlẹ̀ yìí sí lọ́dọ̀ rẹ̀ ò nímọ̀ ọ̀ òjò lóṣèlú tó wà ló connection pé olóṣèlú kan lè wí náà ọ̀yá Trump ọ̀yá mo sọ fún ọ pé ọ̀ọ̀ dáwọ́ dúró mi tó déhùn. ó solúsìlù débẹ̀ yẹn. èyí tí ìtò ní mímọ́. sọ́ọ̀tọ̀ pé ẹ̀yin ara Iran ẹ wá máa kó nǹkan ogun lọ́dọ̀ mi mo ti ṣe mo ti ṣe máa produce nǹkan jáde. ìfẹ́nu uh, pọ́ńkúrú ọ̀pá pàṣán nǹkan kan kú mọ́ àdá tó ń kó kiri náà ni wọ́n fi sọ pé a fẹ́ bá kinní jà so àwọn ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn youth là ń bá sọ̀rọ̀ láàrin jù lọ́ba wọn àwọn àgbà àwọn ti yé wọn ó ti yé wọn pé alágbára rẹ̀ ọlọ́run kó gbà wálẹ̀ fún omi àbúrò ayé àtàbúrò ẹ̀sìn náà níbi tá a wá wà lánàá ni pé kó tàtà ló àwọn alábẹ́ sọ́mẹ̀kì ọlọ́mọdé àní tàtà dúnú gbèsè ayé tiwa ó rí kó kọ náà òwò náà tí ó tátà yányà oríkí tátà ẹbá ní tátà yányà tí nǹkan gidi máa jẹ́ tátà yányà orí tátà ń bẹ́ ń bí àyà ó ní ìwà Fífí tátà ló fi tú kọrí. Ọlọ́run má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sáwà ní. Olúwa ní táwọn amúmi ní méjì bá bẹ̀rẹ̀ sí gbódùn orúsọ láàrin ara wọn tí wọ́n bá ń fi gbódò ń sọ láàrin ara wọn àwa ní ìkútàtàlú ìkútàtàlú eh, kéwú lè ní kéwú lè léhùn bẹ̀ ìtọ́ kọ́ngbà tó bẹ̀rẹ̀ kéwú tó fẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ó náà ní kọ́tàlà eh, ọ̀pá àbí kọ́tàlà ọpa ní ọ̀pẹ kọ́tàlá òun náà sì ní ìpìlẹ̀ rẹ̀ wọ́n wá ní ìkọ́tàtà ló ń tún bẹ́ẹ̀ bíbá ìpìlẹ̀ rẹ̀ náà ní kọ́tàlá wà kọ́tàlá. wọ́n ní tá a bá wá ń sọ pé kọ́tàlá kọ́tàlá òun náà ní ìpìlẹ̀ ọ̀rọ̀ gbogbo ìdí gbogbo fẹ́ẹ̀bù lárúbáwá tó dédé Qur'an gbogbo fẹ́ẹ̀bù rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ tùlásí náà àfàmà kọ̀ọ̀kan àfàmà kọ̀ọ̀kan tó jẹ́ sí pé wọ́n jẹ́ rùbáyín tí kìí sí ìwá ní tùlàásì àwọn kan náà ń bẹ kòmáàsì tí kìí wá ń tùlàásì wọ́n máa pa bẹ́ẹ̀ àwọn kan ń bẹ sùdáàsì ni ọlọ́pàá mẹ́fà ni olókù mẹ́fà ni kì í mọ̀ wọ́n kéré àwọn yẹn ò ní pìlẹ̀ tí wọ́n pé wọ́n ní mẹ́ta ṣùgbọ́n olókù mẹ́ta yìí tá a pè ní kọ́tàlà yìí òun lọ́pọ̀ jù ń lílò náà ni wọ́n náà ti bẹ̀rẹ̀ kọ́tàlà kọ́tàlà kọ́tàlà ọ̀pá surat ona lọ́pọ̀ nù Qur'an lọ́pọ̀ oh, nù hadith anabi sallallahu alaihi wasallam ẹ̀rọ suratul maida aya ta ti tu kaka aya ta ti tu suratul maida olùwà sọ pé mi àjẹ lè dá. أو فساد في الأرض فكأنما جميعا ومن أحيا فكأنما أحيا Orí pé kọ́tàlà kọ́tàlà náà ni ànàhú máa ń kọ́tàlà náà ń bẹ̀rọ ìrì náà. Ànàhú máa ń kọ́tàlà náà ń bẹ̀rọ ni ẹ ń bá pẹ̀ mí kan, tí ò sì ti pẹ́ mi yẹn náà pààyàn, àà yóò di àwọn ẹgbẹ̀ ọlọ́run ìtumẹ̀ nìyẹn. Wàá máa. Àmà kọ́tàlà èyí kẹtàtàlà làwọn ara fẹ́ lọ bẹ̀ ṣùgbọ́n kákan kọjá lára díẹ̀ ń bẹ̀ kọ́tàlà ọ̀pá ṣùgbọ́n kó o tún fi tá a yẹn kó o tún fún yín mọ́ tọ́ bá dé fi tá a yẹn kọ́tàlà ẹ bá ń wí bẹ́ẹ̀ ẹ bá ń wí bẹ́ẹ̀ ẹ wí ọ̀dà o tá a bá ti rí kọ́tàlà ọ yàtọ̀ sí kọ́tàlà ní èdè tí mo ti rí láyé èmi ọ̀mọ́ rí èdè kùránì kò sí ọ̀yà mú fẹ́ bùkán wá tíṣáàdà wà ń bẹ̀ kí n gbọ́ nínú èdè òyìnbó àbẹ́dẹ yorùbá tó ní tó ní ìpèsè inú ká tó pèsè tàbí aráàlú méjì ló gorí ara wọn bẹ́ẹ̀bù ni mo ń béèrè o fẹ́ẹ́ pípìlẹ̀ rẹ̀ kò sí ní ààrẹ rí kò ṣeé ṣe ara àwọn àṣírí nù tí ń bẹ ń béèrè Quran tó fi jásí wípé òun ló ní oríṣiríṣi ìyẹn létí mọ́ Quran létí rẹ̀ kọ́ wa gbà tán ò tó bẹ́ẹ̀ kò sí èsì kódà gbogbo nǹkan nǹkan yìí tá a tún sọ ní fọ̀sí wẹ́wẹ́ tí èsì translator Yorùbá tó yà máa kàn yàn tá a tún fọ̀sí wẹ́wẹ́ yìí àgbà kan a kàn sọ díẹ̀ ń bẹ́ẹ̀ ni èdè tí wọ́n fi sọ̀rọ̀ yìí yìí ó gbé nǹkan nù pọ̀ nínú àwọn kan tó gbé nínú náà ni oríṣiríṣi àwọn kan tán kọ́tàlà tó bá ti rí kọ́tàlà ìtumọ̀ ẹ̀ yàtọ̀ sí kọ́tàlà nàbà ní kọ́tàlà bí tẹ̀sídì ní ta wọ́n ní a máa túmọ̀ rẹ̀ sí pé wàhálà yóò fi ìlú tẹ̀kìtì. tọ́ba ti rí kọ́tàlà kọ́tàlà tí ò ní sádànù kọ́tàlà ọ̀pá anọ́málì bóyá eku lọ́pa abẹ́fà lọ́pa ọ̀kàtà pa náà ní ospreesi ọ̀pá náà kọ́tàlà nù ṣùgbọ́n tọ́ba ti di kọ́tàlà nígbà tó fẹ́ pa eku yẹn eku tí òjò tí òjò kìíní ìdí máa jì í lọ ọwọ́ lọ gbé òkúta tó tóbi tó bá tó tó bẹ́ẹ̀ tébù wájú mi ọwọ́ àjàmọ́ lórí pàà ẹ láfọ̀n bó lè kó o ti dà á sọ pé sí kọ́tàlà nílẹ̀ àbí kọ́tàlà kọ́tàlà nù ọ̀pá ní pàkúpa bó ṣe túmọ̀ àbí bàrà ọ̀pá ní ìpàkúpa sóyí wa báwọn kọ́tàlà ọ̀pá nípakúpa èyí náà bẹ́nu Quran ẹlọ wo Suratul Ahzab aya 61 olúwa sọ pé Òṣèlú òdàkọ̀ sí iná. Òṣèlú òdàkọ̀ sí iná súnà ìṣe ẹ̀yìn tẹ̀ wá ń dìnnà ọba mo yọ bẹ́ǹtì mọ́ sáà ṣe mú súnà yẹn lọ àtúndì nǹkan kan láti yọ bẹ́ǹtì jẹ fọmọ gbẹ́ lórí Facebook bá náà ọba mo ẹgbẹ́ sólà sórí ẹ̀ǹtì mọ́ sáà ṣe tọ́ba ẹgbẹ́ náà bá tẹ̀ ẹ̀rìbó sírí yọ bẹ́ǹtì jẹ. mẹ́lùmí àyíká الوسط ولا تبذر تبذيرا ولا تبذر تبذيرا ولا تبذر تبذيرا إن المبذرين كانوا وأنا الشياطين وكان وكان الشيطان لربه كفورا ولا تبذر تبذيرا من ننافح ara náà pa ní kí èèyàn mọ́mọ́ nǹkan lò èèyàn máa ní nǹkan tí ó bá ń lò bá dáradára tó sì ń rí ń bàjẹ́ lọ tó sì ń tó lè bàjẹ́ tó bá dákẹ́ iná ló mọ̀ bá tèrè. olúwa ní ẹlọ ọmọ ìdájú sákàtú gbogbo àwọn tí wọ́n bá ti ń ná náà pa ẹlọ ọmọ irújọ tí wọ́n wọ irújọ wo ni wọ́n wọ. wàá ní sáyà mi. ó ti wúran.

أدمرنا إن المبذرين إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا nínú ìmáànì ní kí ọmọ nǹkan lò jàmá nínú ìmáànì ní kí ọmọ nǹkan lò tó bá mọ nǹkan lò èsùn lò ọ nìyẹn yọ ọkọ bí wọn ti máa mọ nǹkan lò láyé mímọ nǹkan lò ara ìmáànì lọ wà lọ́jà ah, ká àyà fún wa pé. ìyẹn láti rí ìlàkánú ìwà àlàjá yà mí. وكان الشيطان لربه كفورا Ọkọ ibi tá a lọ náà ni wípé kọ́tàlà ọ̀pá nípa pupa náà ni kọ́tàlà ọ̀pá ní ipa pupa. àyà kọ̀ránì wá ń sọ̀rọ̀ àwọn kèfèrí ń jọ́nà pé ń ẹni làánà ni wọ́n ìdí ẹ bá ti rí wọn. Ah, wọ́n máa mú wọn. tí a bá ti mú wọn náà wà fún wọn sì máa pa wọn pàpùpà torí pé àwọn náà ti ṣe àwọn mùsùlùmí ní bí ọkẹ́ ti ṣe ojú oní ayin àmà tó ṣe fún ayin àmà òkè ìlú ayin àmà tó fún ibi wọn bá ti bá wọn òkè ìlú wọn máa gbá wọn mú Kọ́tàlà yẹn. Wẹ́lẹ́ẹ̀kẹta, onáà ni kọ́tàlà. Ah, nǹkan dé. Abílá ti kọ́tàlà àti kọ́tàlà. Àwọn abọ́ ti di kọ́tàlà. Kọ́tàlà ń tiẹ̀ ọ̀yà kí wọ́n mọ̀. Kí ni wọ́n sọ ń gba kọ́tàlà? Ìbídò lè mọ̀ṣà àràkà. Tọ́wọ́ ti rí kọ́tàlà, ẹnìkan ìdá kọ́tàlà jẹ. Sórí kọ́tàlà, ẹnìkan lè dá sí i.

fún lẹ́kan ọ̀nà fún fún gbàtí kan ọ̀nà fún gbàtí kan ọ̀yà nà ní bílálà kan fún ọ̀nà bílálà kan gbáǹkó kan kó ń lọ gbáǹkó kan ẹ̀hẹ́n kọ́ọ́tálà wọ́n jọ ń ti dínú wọ́n jọ ń jà wọ́n jọ ń jà ẹnìkan ìjà sí wọ́n ní kọ́ọ́tálà ní àǹfààní ìtumọ̀ tiẹ̀ nìyẹn ó wà nù kúránù bákan náà sọ́dọ̀ tó bá fọ́rọ̀ àbí sọ́dọ̀ alẹ́ mọ̀rán àyà one forty sọ́dọ̀ alẹ́ mọ̀rán àyà one forty wọ́tọ̀ wátẹ̀ sí tó sí kúránù ọ̀ wátẹ̀ sí tó sí lọ́lọ́ sọ́tà alẹ́ mọ̀ràn àyà wọn fọ́ ti ṣe olùwà sọ pé wà ká àyà Ìjà mẹ́rin náà ni tó wà ká àyè ń وكأين من نبي قاتل معه قاتل معه ọlọ́run ní ah, ọ̀pọ̀ ọlọ́run mọ ya ànábì ọlọ́run jẹ́ sí pé ah, àwọn ẹni àwọn sàbí tiwọn ìbìyún àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tiwọn ah, àwọn sàbí tiwọn kọ́ọ̀tàlà máa wò wọ́n bá wọ́n jọyìn rẹ̀ láti bàjá láti máa gbógun táwọn òkè wọ́n jọyìn wọn. náà ẹlẹ́ẹ̀kẹrin oní àná ibi tá à ń lọ gan. ibi tá à ń lọ gan ni ìkútàtàlà. ẹyẹ bá wa wí. ìkútàtàlà gangan ni àyà tá à ń wà ní ọ̀rọ̀ ìfọ̀rọ̀sọ. ìgbàdá mi láti mú mi ní ìlàkọjá dálóòkà nínú ẹ̀yìn ọ̀hún máa. ó ní wà láwùjọ ẹlẹ́wọ̀n tó tó lọ bá kọ̀ àyà rẹ̀ kékeré àmọ́ bá lè túmọ̀ ètò tátà ló padà ní bàbá ti mọ̀ túmọ̀ sẹ́mà pé a ti mọ̀ kọ́tàlà ọ̀pá kọ́tàlà ọ̀pá nípa kọ́tàlà wọ́n jọ ń jà láti gbọ́ báyìí tó àwọn abẹ́bọ́ ti di ẹlẹ́ẹ̀kẹta ikú tàtàlà ètò tàtàlà yẹn làwọn afẹ́wọ̀ ẹ wá wo ikú tàtàlà ọwọ́ ní sọ́tò lọ́pàá kọ́ra yà tó fi ti tiri. Súnú fifty three sọ́dọ̀ bàbá olúwa sọ fún wa láwùjọ. Àwọn ọ̀dọ́kọ̀lá ní ẹ̀jí náà ولو شاء الله ما اقتتل الذين ولو شاء الله ما اقتتل الذين من بعدهم اقتتل الذين وعن معايا المهم كانت ما اقتتل وعلى هذا وعلى هذا اقتتلت عن السلبي والمفاعلة بين الظلمتين كما جاء لي رفيه ولا لا gbára jù nínú mẹ́rẹ̀ẹ̀rin tàbí sọ́bọ̀ ọ̀tàlà ọ̀pá ọ̀tàlà ọ̀pá nípa púpà ọ̀tàlà wọ́n ipe tàtàlà mi ò ní kí túmọ̀ ẹ̀fún yín ipe tàtàlà èwo ló lágbára jù èwo ló lágbára jù ipe tàtàlà náà lọ̀gá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ipe tàtàlà kọ́tàlà ti wà nú ẹ̀ kọ́tàlà náà ṣe kíni ó ti wà nú ẹ̀. ọwọ́ àmọ́ ẹ̀fí máa rẹ̀ yí wá ń sọ yìí pé jésù bá tiẹ̀ lọ àwọn amúnmí nìkan tí wọ́n máa ní wọ́n lọ ọlẹ̀ díẹ̀ tí wọ́n wá kọjú síra wọn tí wọ́n wá ní ìjà láàárín ara wọn tíjà náà wá lágbára débi pé ìpakúpa ni a fẹ́ máa fa ara. ìlànà èkó tátà ló láàárín ẹni pé wọ́n ń jà láàárín ara wọn. ìjà wọn wá jẹ́ ní tí ọjọ́ sí pé ìjàkújà ni.

ẹbá wọn yẹ̀yìn jẹ́mọ́ tọ́ ìfàtàánì méjì ní tọ́ ìfàtàánì nínú lè mú mi ní iná èyí tó fi ààjì tó tátàlú tí ò fi sọ pé sí tátàlá àbí ní sí tátàlá ká àbí sọ́dúkù nìyẹn o sí tátàlá ká tó ní gbogbo kọ́tàlá àbí ètò tátàlá ká wíwọ̀n ó lè wọ́n ní máa bí rẹ̀ sọ́nà méjìlá a sì lè pín sọ́nà mẹ́rìnlá a tún lè wọ́n ní mùsọ́ọ́dì rẹ̀ sọ́nà méjìlá a sì lè pín sọ́nà mẹ́rìnlá o tún lè pín lọ sí ismul fa'il mọ́kútà tìlù mọ́kútà tìláni mọ́kútà tìlónà mọ́kútà tìlàtọ́nù mọ́kútà tìlàtánì mọ́kútà tìlàtù. Ní yóò lọ sọ ilé láti ẹgbẹ́ kan kú. Dépútà sálà táwọn yẹn fún ìlú máa ń rí ni. Ṣùgbọ́n o lè lọ sí olùgbìmọ̀ ọ̀rìn àjò mẹ́rin lábòdò wà yẹn. Ìkùtàtàlà, ìkùtàtàlà, ìkùtàtàlà, ìkùtàtàlú, ìkùtàtàlà, ìkùtàtàlà tá, ìkùtàtàlínà ìkútàdálítà ìkútàdálítùmá ìkútàdálítùm ìkútàdálítì ìkútàdálítùmá ìkútàdálítù ìkútàdálítù ìkútàdálínà. Òbí ìrọ̀símọ̀ dọ́rù rẹ̀ pé yẹ́kọ́tà tìlù, yẹ́kọ́tà tìlánì, yẹ́kọ́tà tìlúnà, sákọ́tà tìlù, sákọ́tà tìlánì, yẹ́kọ́tà tìlínà takutatilu takutatilani takutatiluna takutatilina takutatilani haka almuhimu ìjọ abẹ́lọ ní tókí ara ọlọ́fẹ́ ni a yàtọ̀ ikú tàtàlú lè máa dá kílọ́fà tí ó sọ fún ikú tàtàlá bákan náà tó bá tó wà áyà yóò ní fa aslihu ọ̀dọ́ pé fa aslihu bainahum ọ̀tọ́ bá bainahuma àti bainahuma ìdáhùnmá àtúrí àbí fàásìlì fún báyìí náà máa lẹ́ẹ̀kì náà húnmà húnmà húnmà ní sọ húnmà wá sí ibi ìkútàtà wá ní ìkútàtà ló wọ́n ní kí lọ́bà tó fèrè bẹ́ẹ̀ wọ́n ní dáàmì pé wọ́n ó sì dé la ọkùnrin ní bá ń lọ títí lábá lo háàdá fún agbàlábala kan tẹ́lẹ̀ bá ní ọgbà ni mi ọgbà èèyàn ti bí ọkùnrin níta mi rọ ọkùnrin fúnà ọkùnrin náà nílò fún ẹ̀ẹ́n mọ̀tọ́ bá sọ̀rọ̀ ní ìsìn tó ní ẹ̀yà mẹ́rin àmàrà dáàmà fún ohun obìnrin wọ́n ní bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ èdè kòhánì tí tọ́ yípa sára ní ìdáhùn oyin ìyẹ̀bú ní máa jàdọ̀ ọmọ tóbìnrin ní máa ẹ̀ dáadáa ọkùnrin ní máa àwọn obìnrin ẹnu lásán ní máa jàdọ̀ wọn ọkà máa sọ̀rọ̀ lásán tó bá ti di gbọ́ fẹ́ yẹ̀ tẹ̀síbà yọ ọ̀sà lọ obìnrin ìjà ìjà lọ ọkùnrin ní ká yọ tó àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn ń bí báyìí jàmá ni wọn. gbogbo àwọn jàmá yìí ń tọ́ dá wa lójú ni pé ọkùnrin ni wọ́n fẹ́ jẹ́. wọ́n ní kù máa nù tọ́ ìfàtà ni wọ́n wá wò tí wọ́n ti sọ pé ikú tàṣà ló wọ́n ní ìtumọ̀ ní ìtumọ̀ nígbà tó sọ pé Zainab ní ìsìn. nínú ara tiẹ̀ tọkùnrin ni àbọ̀bẹ̀ ni.

o lè dá dọ̀míìrù padà dọ̀míìrù padà sí gbólóhùn rẹ̀. Ah, kọ́ sọ pé ah, fọmọ̀rọ̀ tó bì há sẹ́yìn sábà ló ọgbà ọ̀sọ̀ pé kí ni ọgbà eh, gbólóhùn sọ̀rọ̀ rẹ̀ láàrin ìṣẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ ah, lọ náà wọ́n lọ́wọ́ wà nù Kùránì pẹ̀lú sọ pé ọlọ́run sọ pé وإن طائفتان من المؤمنين اقتتلوا قل وما هو يقتتلوا وين اقتتلوا من بينهم وين مراعاة للمعنى وين ثم طائفتان náà ni wọ́n sọ mọ́ wọ́n wá dá wa padà lọ sí bí pronoun padà níbi àwọn ọ̀rọ̀ nípa ṣáájú ẹ̀ hàn. Àtọ̀gbogbo ilé ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ hàn. Náà, mo kábọ̀ ní lúgọ́ tí a yà kúrò wáyé sọ ìwà بإيصاد كان ضمير مرجعه لكن وعد إليه بالمعنى نعم وقرأ ابن أبي عيلة عبلة عبلة عيلة بعبلة وقرأ ابن أبي عبلة اتتلت على لفظ الطائفتين فأصلحوا بينهما فأصلحوا بينهما آه، فأصلحوا بينهما قالت ذاك يوتي بين درجة فأصلحوا بينهما فأصلحوا بينهما هل هل ننظر إلى الطائفتين حتى يغتسل قبل الصلح أو أن الأفضل أن يصلي على الصلح قبل المناوضة قبل عند المناوضة قبل المقاتلة الجواب أن معنى وإن وإن طائفتان أن يكون فعل القتل مستعملا في إرادة الوقوع مستعملا مستعملا في إرادة الوقوع لأن الأمر بالإسلام بينهما واجب قبل انتظام الاقتتال وذلك عند ظهور فوائده وهو أولى من انتظام وقوع الاقتتال ليمكن تداول الخطب قبل وقوعه. نعم وأني nígbà tí alukọ̀ránì gbé jáde pé wà ń tọ́ ìfàtà ní mẹ́rin mọ́mìnì náà kọ̀tà sí táwọn mùsùlùmí méjì àwọn mọ́mìnì méjì bá gbógun tíra wọn. nígbà wo láàmà ti fàásìlè rẹ̀ àti fàásìlè rẹ̀ àbọ̀ nígbà wo láàmà ti àtúnṣe nígbà tíjà bá bẹ́ẹ̀rẹ̀ tán láti máa kàtìkì ẹgẹ́ bí gbangba àyàtẹ̀rí àbí kó tó tẹlẹ̀ láti ṣe àtọ̀n tá a gbọ́ yé dáadáa mọ́tálà tàbẹ́sà àwọn ìwádìí màtàbẹ́sọ nìyẹn wọ́n wá ní kálọ̀ ọmọ yìí pé ayàtọ̀ wáhùn gbangba rẹ̀ tọ́ ọba ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kíw ǹtọ́ máa náà ní pé nígbà tí ìjà bá bẹ́ẹ̀lẹ̀. ọwọ́ máa sọ pé nínú ọ̀sẹ̀ ìwádìí bẹ̀rẹ̀ kí tó bá fẹ́ tún máa yọ́n tí ó ti gòkè dáadáa yọ́n máa sọ pé táwọn amóhùnmí ní méjì bájọ dàtíra wọn tẹ́ ń para wọn nípa púpa pàápàá. ẹ̀dùnkùn omi. má sí ẹ̀kọ́ rẹ bá gòkè dáadáa wọ́n sọ pé wà ní. táwọn amóhùnmí ní méjì bá ń gbèrò. Yàn palẹ̀ ogun mọ́. Tógun ò tí ìbẹ̀rẹ̀ láàrin wọn. Ẹ mọ́jùkọ́ wáyé, wọ́n ní kí òrẹ́ ti gòkè dáadáa rẹ̀. Mọ́tọ̀ bá wo àwòrán ayà alákọ̀ọ́kọ́ tá tún ní ó gbé wa. Bọ́bá lọ kásán nígbà yóò bá àbí kí yìnbó àbí tàwọn ìtàkọ́kọ́ tá tún náà ló tún pẹ̀lú tùmọ̀ ń tẹ́kọ̀ọ́ bá gòkè dáadáa èèyàn mọ̀ pé kì í sì gbọ̀ bá bẹ̀rẹ̀ ní ẹni a máa ṣàtúnṣe yóò ti bàjẹ́ wọ́n ní tí ó kọ́ rẹ̀ lá tí ó kún lọ́wọ́ ni pé fà ń bà bá ti dá òmá nìkan nù wọ́n bá sọ pé ń gbàtẹ́ ní kíjẹ́ ọmọ wáyé tọ́bọ̀ wá yarí pé wọ́n sájà ń tó wọn ẹwà lọ pé fàkọ́. èyí tí ọ̀gá sẹ́tímẹ́ǹtì yẹn ẹ̀yin náà wá bàjà pé ah, a ní mùsùlùmí ìbára wọn jà. tọ́jú bá ti tùtẹ̀ sí rúmẹ̀ rádà lọ́gbọ̀n yín ẹgbọ́n yín dáadáa báwọn bó ti dàmì yẹn. wọ́n nínú àwọn àyà tí ọmọ ìjọba ń tá àwé yìí ó náà ní sọ́ọ̀tún one twenty eight sọ́ọ̀tún one twenty eight máa bá tiẹ̀ lọ àbí obìnrin náà ni kí ló máa ń dún tí wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀yọ́ rẹ̀ ìdára ọkọ̀kùnrin sì ni ó sùn láàárẹ̀ ga tó báyìí àdìbìlẹ̀ ìbá ga bá báyìí ọkùnrin là máa pè gbogbo la pẹ́kútẹ́ àwọn onífìlà la pẹ́kútẹ́ pẹ́kútẹ́ báyìí láwọn máa pè àbá àti sọ̀ǹgìlà ẹ̀wọ́n tí ìfìlà rẹ̀ ga tó báyìí ó já ń gbọ̀n báyìí ìjọba tálábà wa sọ ń kọ́jú lóde. ọ̀yà. ẹni ọlọ́run ọba ń sọ ní Suratul Maida. Aya kẹfà olówó àtọ́gbé yá ayé alẹ́bìnà àmì. Wọ́n ní áyà yìí ọmọ fi túmọ̀ pé wà ń Kí ni máa ń dàntọ́? Ọlọ́run bá sọ pé gbangba ẹ̀ lábẹ́ pẹ̀. Ọlọ́run ní ẹ̀yin mú mi ní o. Ah, tẹ́ ẹ bá ti fẹ́, tẹ́ bá ti kọ́ ọmọ tán, tẹ́ bá wá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún ẹlọ́ta lùwàlà. Gbangba ayà mo tó fọ́. Ọlọ́run ní mi ní o. Tẹ́ ẹ bá ti dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ ọmọ tàbá ẹ̀ fẹ́ a wọn á ah, ẹ̀wá tẹ̀tẹ̀ wá lọ Ta ní dánwó ilé òun wò ni wà? Wọ́n ní dáhùn sọ ní pé ìdá kúntúmílà ìdá àwọn tún àǹtà kúrú mú ìlà sọ̀rọ̀ tẹ bí lárúbáwá dé tètè tiẹ̀ nù. bí lárúbáwá dé tètè tiẹ̀ nù. tí wọ́n wá tún tètè tìǹà tiẹ̀ kò lè mú tùmọ̀ tí lárúbáwá gbèrò wà fún ara ìlà. àfikọ́ tẹ́rí èdè rẹ bá kọ́ wá lọ sọ pé àhá ni máa sọ pé bí sánárì sọ pé ìdá nígbà tí kómútún tẹ́ ẹ bá dìde ọwọ́ àjà gbogbo tó ní ìsìn o wọ́n ní ká má máa sàlùwàlà tá a bá kí wọn tán ní ká tó máa ṣe kíni ká náà ni àwọn òbí láì náà ṣe ìbára ẹni tá a bá ka Kùránì tán ní ká tó máa ṣe wáyà fún àwọn ìlà ọ̀rọ̀ àtàlùkọ̀rọ̀ ààrẹ. nígbà bá kí náà tẹ́ bismillahir rahmanir rahim iná. àtàlùkọ̀rọ̀ àtàlùkọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم

Ah, ìgbè irú béèrè wò ló fi léèrè kìí ṣe pé ntí jẹun nìkan lọ wí mo ti jẹun lọ wí ṣùgbọ́n ntí jẹun lọ wí ìbú ti bẹ́ńbẹ̀ pé á ah, ìkàwọ̀ wọn náà má pé ntí jẹun látàrọ ọwọ́ ń béèrè kwẹ́sàn ìfini ti yẹ̀yẹ́ ah, wọ́n ní péde ìwádìí rí mu tọ́ bá wá pèdè báwọn nínú ìdè lárúbáwá o ti jẹun lọ́wọ́ o ti jẹun lọ́wọ́ náà nìyẹn kìí ṣe pé àmúṣe tọ́lá ti ní àkálítù àkálítà náà kìí ṣe pé àwọn máa lò ní pé àkáltù ọwá ń létò màkà lábẹ́ náà pé má àkáltù àkáltù rẹ ti lọ yẹn òun tí wọn lọ mọ ọlọrin pé tọba ti náà fún lárúbáwá wo ibi ọpa ojú ẹ ọmọ ọmọ pé bí ebi débi lọ ayé lórí ilé ní èdè Islam ṣùgbọ́n ní èdè Yorùbá àwọn bàbá wa ti tírìnì wa dé lẹ́kùn yẹn àwọn ìyá wa wọ́n ti kọ́ alẹ́ tètè pé a máa sọ pé mo ṣe nǹkan tó sì ń túmọ̀ sí pé mi ì sí bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ti rí láàrin ìná bẹ́ẹ̀ náà ni ààrẹ àti sọ́lọ́pì nìta one twenty eight olùwà sọ pé wáyé ní mọ́ra àwọn ọ̀sán.

wípé wà ń kọ́ ìfàtà ẹ̀yìn mínà lè mú fi ní ìnà ní wọ́n máa àìsí bẹ̀rẹ̀ wọ́n ni. wà ń kọ́ ìfàtà ẹ̀yìn mínà lè ní ìnà pàtàkì àlùmọ̀ bá ṣe àwọn ọ̀rọ̀ ìjàmù máa. wà ń táwọn jẹ́ onímọ̀ọ́nì ẹlẹ́sìn ìsìláàmù tí wọ́n bá fẹ́ máa jà láàrin ara wọn. wọ́n ní àwọn àmọ́ àtàkùnṣe kíjọ mọ́ bàtẹ́ gẹ́rin ọ̀rọ̀ bàtẹ́ wáyé wọ́n ní dáyà òun pa nìyẹn. kì í wá sọ pé tíjà bá wáyé náà wọ́n ní àmọ́ ṣàtúnṣe o wọ́n ní ìwúlọ́ dáa sí lẹ́yìn ìgbà tí wọ́n ti gé eh, apá kan ṣùgbẹ́rù. wọ́n ti gé ọwọ́ rẹ̀ kan ṣùgbọ́n wọ́n ti gé apá kan rẹ̀ náà wọ́n ti gé rẹ̀ kan lọ́rẹ̀ tó wọ́n ti tẹ́túmẹ́ǹtì ojú rẹ̀ ó dìde ẹ̀ ọlọ́wọ́ kan wọ́n pé ah, bò lè ah, tẹ́túmẹ́ǹtì yìí ah. ṣùgbọ́n tí wọ́n ti gàgbá ẹni kankan tí wọ́n ti gé ẹni kankan yóò láti àtúntí tó dáa pọ̀ ń jùlọ ìdájọ́ kí ó lè ṣe kí ni àbábù. wọ́n ní tá a bá ti wà pé mọ́mìnì àti mọ́mìnì bá ń jà kí ni sábà ṣe ìṣípò tátà kí ló lè fà. wọ́n ní alákọ̀ọ́kọ́ ni bá àpèlè ìmọ̀ kí má nìyàn lọlẹ̀ àti kí èèyàn máa ranjú máa yé kankan àyè àyè tí àbá nílé ayé ẹni tó bàjá pọ̀. bẹ́ẹ̀ ni wàá fà bùtẹ̀ mìíràn lọ́gbọ́ bá yẹn tí yẹn bá ń lé ayé lọ́fà fẹjúmọ́ ayé ẹni tó bàjá pọ̀ kò sí ni ọmọ ìjà ń dáadáa tó kún jáde òkè lọ́mọ ìjà ń dáadáa tó lè gbéyà torí pé ayé ò lè jẹ́ ọgbádùn ẹ̀sùnmọ́ tí yẹn bá ní ìmáàní ẹni tó tọ́ ẹ gan ọmọ àtàmọ̀dúpọ̀ ọ̀rọ̀ pé wọ́n ẹ̀ fílẹ̀ kọ́ fílẹ̀ àti agbọ́ pé mọ́mìnrin àti mùsùlùmí á ń ṣe kí ni. ọwà ń gbà ẹnìkan tí ẹnìkan fi wọ́n ní bàbá kàmáìlì ọlọ́run forí sí wọn yìí máa ní wọn lágbára ń jọ náà jẹ́ máa tẹ̀lé káyà rẹ̀ bàbá kàmáìlì ńlọrin inú tàtà gbọ́ ní ìgbọ́lẹ́nu ṣùgbọ́n mo bá wọn náà lọ àmọ́ jókòó wọn ju wọn díẹ̀ díẹ̀ nígbà tí a máa lọ àmọ́ pé agbọ́rọ̀ ẹnu wọn ní òtàn tí wọ́n máa pa ń pa bàbá yẹn láti ojú ayé wọn láti máa gbọ́ wọ́n ní ìjọba ra five oh four eh, station wagon fún wọn lọ́dún kan ìjọba rọ ọkọ̀ yìí fún ọba ìfúkọ̀. àìfúkọ̀ ni ọkọ̀ ọláńgbà kan. ọkọ̀ ọláńgbà kan. wọ́n ní ah, òbí bí oṣù kan lọ àbọ̀sẹ̀ kan lọ. òbí bí oṣù kan àbọ̀sẹ̀ kan lọ. ló lè bá gbé lọ. ló lè bá gbé lọ. wọ́n ní bàbá bá dé wá ìjọba ní tó. bàbá bá dé wá ìjọba ní tó. ẹrú ọlọ́run rà fún wa. ẹrú ọlọ́run rà fún wa. ẹrú ọlọ́run ti di gbé. ẹrú ọlọ́run ti di gbé lọ. ọlọ́run bú wa láṣìírí. ọlọ́run bú wa láṣìírí. wọ́n ní wọn sọ jù bá lọ. wọ́n ní ìmánì bí mọ́mìnà bá ṣe ọ̀gá ìwé ìtọ́yẹ kó fi dídí sílẹ̀ rẹ̀ yìí máa ń yẹn ó òdìdí

tòmátì bá ti mọ̀ ah, ọ̀làmọ̀ ọ̀làmọ̀ ẹ̀sìn ah, ẹ̀sìn sájà dákẹ́ ìjà máa sin lọ́n lára wọn. bá a ti ń sin lọ́n lára múmi ní tó fi ń jẹ́ ọ̀dà tiwa. a máa sin lọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n tún náà wọ́n gbogbo àwọn nǹkan yìí tí mọ́rin bá ti gòkè èèyàn ní lóníjà tó pọ̀ wọ́n tí mọ́rin bá lọlẹ̀ gbogbo yẹn lọ́mọ bá jẹ ọ̀tá rẹ̀ pọ̀ wọ́n ní ìdílé ìní tọ́lá bí àkọ́kọ́ tí gàbí máa ń wáyé láàrin mọ́mìnì àti mọ́mìnì sọ́tò náhàlì àyà 98 99 100 a rè pé ìmánì ni máa lọlẹ̀ tí sùfì máa jẹ gàbá lórí èèyàn والوسط إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما إنما سلطانه على الذين تولونه والذين هم Ìkà ẹlẹ́ẹ̀kejì tí máa fa ìjà láàrin mọ́mìnì sí mọ́mìnì àwọn onímọ̀ alhassan al-basri rahimahullah ó ní ìhà mẹ́ta ní ń bẹ fún ètò dáwọn ẹ̀ ìbílẹ̀ àwọn àmà jọ hàn gan tó pariwo yàn ah, àwọn Ah, fóònù tá à ń gbé kiri ohun irin fèsì tó jùlọ lásìkò tá a wà èmi ọ̀mọ́. fóònù tá à ń gbé kiri ohun irin fèsì tó jùlọ lásìkò tá a wà yóò sí. Eh, mo ń sọ fún ayé lẹ́tọ̀ kan tó lọ pé tọ́ ọba ti fẹ́ san fóònù rẹ. ọba ti fẹ́ san fóònù rẹ. sọ pé àwọn olómi ńlá ìyẹn ṣe ìfọ̀ àyànfọ́jì. ọba ti fẹ́ san láàárọ̀ àbí ọfẹ́ eh, tàbí ọfẹ́ ọfẹ́ mọ ọfẹ́ ọfẹ́ tó bísí ọlọ ọwọ̀kọ́ tí a ó rúbì láàrin mẹ́rin ọ̀wọ́n fóònù yẹn inú àwọn irin tíìs láti kò dáa wà ìtọ́ lágbára lọ́wọ́ àti ọmọ lò ó ṣùgbọ́n máa pípẹ́ ìjà ara rẹ kó tó lò kì í ṣe fóònù ara ọ̀gbìn boko haram ń bẹ ọwọ́ yẹ pé fóònù haram náà ń bẹ náà wọ́n ní ètò a máa fi rìn sáàrin àwọn ọmọ mi tó kàn fọ́kùnfọ́n yóò fi dá wàhálà lẹ̀ sáàrin wọn nínú ẹ̀ náà ni àdìsí sí ìmáàmù ìmáàmù mùsùlùmí gbà wà ní sàfẹ́ òun àjá. إن الشيطان قد أيس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحليل بينهم. حديث لا كان يتعون مما كما وتأتي وقبل وقبل هذا yóò fi máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ̀ lárúbáwá yẹn gulf country yẹn àti gbogbo ìsáìdì gbogbo obìnrin yẹn ànábì ti sàtọ́ọ̀lẹ̀ ń pa abẹ sọ́lọ́wọ́ ààrẹ ó ní nínú ṣẹ̀tọ́ọ̀n èṣù ti káwọ́ lérí wípé àwọn ará àwọn ará abẹ yẹn ò lè dàbí àwọn ará áfíríkà níbi táwa ti wá sọ èṣù tá ń jẹun èṣù tá ń gbélé èṣù tó gbogbo ẹ ẹlòmíì tó ń sọ ẹ ní èṣù bí yìí àbí èṣù èṣù èṣù gbàǹtọ èṣù gbàtọ èṣù gbàtọ ẹ̀sùlékè ọgbà rẹ̀ ẹ̀sùlékè ẹnìkan mẹ́mbàdàn tí ẹ̀sùwọ̀yì ni a máa pè àwọn eléṣù eléṣù eléṣù èṣù èṣù dáre èṣù kìíní kan èṣù gbà ibi táwọn abájẹ́ lọ́dọ̀ tí wàá mẹ́bàyẹ̀ ọlọ́run ní ànábì ní èṣù ti sáwọ́ lérí pé kò ṣeé ṣe méjì sí rafet ahmed ẹn ṣùgbọ́n kínní kan náà ló wọ́n máa dàn ọ́ láàmú bẹ́ẹ̀. wọ́n máa fẹ́ iná ìyapa ẹnu dáná ẹyà ìwọ bá bẹ́lẹ̀ jà bẹ́lẹ̀ bá ti ogun ogun máa ogun ìdákẹ́ ń bẹ̀ wọ́n mọ̀ ẹ̀jà wọ́n mọ̀ ẹ̀jà èṣù ní ní dá wàhálà rẹ̀ lára èṣù tó bá ti lo òyìn àyè máa jẹ́ kó wàhálà ọ̀bẹ lára àwọn ọmọ mi ẹlòmíràn máa wò ó pé kí ló fà á sí kọ́ńtì báyìí àti kọ́ńtì báyìí àwọn mùsùlùmí lábáwá ti ní wọn kí ló fà á sí wọn tó ń fa wàhálà lára àwọn ànábì sọ pé wà láàkín ó ní àìsú ọmọ dáhé máa fínà wàhálà tí wọ́n láti nígbà wọn ò ti sí èsù yẹn èsù wá ní okùn kankan tó wọn máa fi dàn láàrùn wọ́n máa dájà alẹ́ láàrin wọn tí lágbàwá bá ń já káyì tó parí ẹ wọn náà máa ń tójú ká má máa padà sínú pọ́lítì àwọn àjà kọ́ńtì kọ́ńtì kọ́ńtì tó lọ nílẹ̀ lọ́wọ́ àwọn àfàwálà bàbá kan bẹ nínú àwọn ọba tó lọ alimọ́lùkà abdullah ali saud ní abdulaziz ali saud ọba tó lọ ṣáájú ẹni tó wà ń bẹ nísì alimọ́lùkà abdullah nínú àwọn ọba tá a balẹ̀ pọ̀ jù nínú àwọn ọba saudi ni wọ́n ní wa á ó ti ṣe gé wàhálà láti pa ẹnu àwọn èèyàn pọ̀ pé gbogbo ìjà yìí ẹja parí ẹ̀ kí ni wọ́n fẹ́ kíni wọ́n fẹ́ wàhálà tí bàbá yẹn ṣe pọ̀ pẹ̀lú owó àti wọ́n tún ti kí mọ́tò maka bàbá yẹn dá ọ̀dà ìpàdé àpérò síwájú kàábà wípé tí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bára wọn jà ìtẹ́ bá tẹ̀ rí kàábà yìí wọ́n tẹ̀ bọ̀wọ̀ kíjà ò lè bá parí níbẹ̀ náà ẹni lónìí ti máa sọ pé ìwọ ni ẹni burúkú ni wọ́n ẹ̀rí nǹkan kàbíyèsí ó ti sọ lọ́nìí wàlá bàbá yẹn tíráyò wọ́n ná yàrá yọ owó àti àsìkò pẹ̀lú èjì èjì something lọ́gbàjọba ló ti president ó ti wàhálà gan-an nínú ọbẹ̀ náà ni olórí Libya ti ń bú wọn ẹ̀wọ́n ah, tó fi hàn bàbá Gaddafi jẹ́ àparí ní ìṣẹ̀lẹ̀ gbogbo àfẹ́wọ́nú ah, ẹ̀kọ́ yìí o àwọn wàhálà yẹn tí àwọn èèyàn ti ṣùgbọ́n kò létò gidi kankan iná tó ń jò ní alẹ́bí sọ pé ẹ̀kọ́ láti ìgbà èso ọmọ já wàhálà rẹ̀ láàrin wọn èso tako sí ni ọlọ́nkọ́lá wa ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn olófòfó àwọn náà máa ń jẹ́ kí wàhálà ọ̀bẹ̀rẹ̀ láàrin mùsùlùmí àti mùsùlùmí àwọn olófòfó hmm, àwọn tí ń gbọ́ ti kú kí wọ́n sọ fún ẹ̀yẹ láyé ìgbà kan làwọn àpò bá ń sọ wọ́n máa ń sọ oríṣiríṣi nǹkan tí ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n sì yàwòrán rẹ̀ tí wọ́n àdàbẹ̀ ẹni pé ọ̀sẹ̀ kò tẹ̀tẹ̀ rẹ̀ wọ́n ti fídíò ẹ̀rọ kò tọ́ ni wọ́n ti fọ́tò ẹ̀sìn kò tọ́ ni ìrọ́jì. wọ́n rántí ọdún kan nígbà tí ìjà ń wáyé láàrin Saddam Hussein ní Iraq Iraq àti Kuwait ní wàá àwọn ọdún bíi nineteen ninety one nineteen ninety two kankan báyìí. títí àwọn ayé ń bẹ àwọn náà wà ní langbalangba bá gbé wọ́n bá gbé sínú láwọn ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí nàìjíríà wọ́n gbé sínú newspaper àwòrán ya alimalik ọba saudi arabia wọ́n yà sẹ́gbẹ́ kan wọ́n wá ya àwọn tọ́jà amẹ́ríkà ọ yà kan wá gbé kàábà wá títí wájú wọ́n wá fi ń dá wàhálà tọ́ka gbogbo mùsùlùmí ayé wípé ẹ̀rí tàbí arábíà ọlọ tọrọ ọmọ amẹ́ríkà bí kọ́ wá bá wọn lé sọ̀dáàmù ara iraq kúrò ní kuwait ẹ wá wò ńgbà tí wọ́n wá dé wọn ò tiẹ̀ sí lọ kuwait wọ́n kọ́kọ́ lọ kà á báyìí wọ́n wá mutí níwájú àwòrán yẹn ní èjì táwọn náà wá ń jọ náà bá a ti gbàgbọ́ nù kálukú wá ń dẹ̀ bí lu pé ah sáwùdí ti di kẹ̀tẹ̀rí o amẹ́ríkà ọlọ gbé sọ́jà amẹ́ríkà wọ́n wá mu ọtí níwájú kàábà wọ́n mu ọtí níwájú kàábà ẹwù nǹkan ìwé ẹ̀ náà bóyá tí wọ́n lè wọ́n lè fírù nǹkan bá ránṣẹ́ síwá wa mọ́ ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tẹ́yìn jókòó gbogbo ń tọ́ bá rí tọ́ bá rí báwọn tẹ̀lifáyọ̀ wọ́n gbaná jẹ́ o ìgbé aaa. Ah ẹ bá rí ọba sáwọ́dí nìsín ó ń forí balẹ̀ fún trump ni tọ́ ọba rí ọba ọba kuwait nìsín onímọ̀ kó bàtà trump ti bá ṣe bá ti dé lọ tóde irin kankan má gbà ó ìrọ̀ ni o n ti ń jẹ́ òdodo bí tó ti máa gbọ́ ọ̀dọ̀ àwọn olóyè ló ti bọ̀ ìwòrúmọ̀ bá kò sí dáàmà tẹ̀lé dáàmà lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjà bàbá náà ni pé àwọn olófòfó yẹn àwọn ajá wa gbé ní òṣìṣẹ́ ìṣe ọ̀tẹlẹ̀ káàkiri wọ́n fi blackmail orí orúkọ ẹlẹ́ni wọ́n tún wá kó ọpọlọ rẹ wọ́n kó sínú báàgì wọ́n náà wá rò pé bẹ́ẹ̀ ni ọwọ́ àgbà náà jẹ ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ àwọn anamamun. Àníbi náà ti kú àwọn tó sọ fún Abíká sọ́ra fún wa, sọ́lọ́lá ọ̀rọ̀ Tán bá ní fàásìlè hú báyí náà wò mọ́ ìsàtúnṣe láàrin àwọn amóhùnmí ní méjì bá ń jà ẹnìkan ò ní mọ fálù àtúnṣe àtàwọn tó rí wọ́n pé àwọn tó rí wọ́n pé tára wọn náà ń jẹ́ ń pè ní àtúnṣe náà. Obìnrin tó ní tó ní làákàyè pé nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ tá a fi mọ iye àtúnṣe settlement obìnrin tó ní làákà ìtòrí ẹ̀ pé ọkọ rẹ̀ ò ní kọ̀ọ̀lẹ̀ ẹ̀ ń wò pé kí ni yóò lò ṣé mò ń bà àbí ilẹ̀ tó máa ń pè àbí fẹ́ràn obìnrin tó rí ẹ̀ pé torí ẹ pé ọkọ rẹ ò ní kọlẹ̀. ọkọ rẹ ò ní kọ sílẹ̀. gbogbo obìnrin tí wọ́n kọlẹ̀ ìwọ náà máa ń gbọ́ ìwọ tó ń já kiri tó ń rìn kiri ìwọ náà máa ń gbọ́ ọmọbìnrin tó ń já kiri tó ń rìn kiri. nígbà fẹ́ fún ọ ni pé orí rẹ ò pé. orí rẹ ò pé kátà fẹ́ fún ọ nìyẹn. orí rẹ ò pé. àyàfi tó bá yẹ pé torí ẹ̀sìn ló fi kọlẹ̀. àyàfi tó bá yẹ pé torí ẹ̀sìn ló fi kọlẹ̀ ló ṣùgbọ́n ọkọ a obìnrin bẹ́ẹ̀ ẹja tọrọ fún lèrè òkú. ẹja tọ fún pé orí rẹ̀ òkú. láyá àrífò kí ìmọ̀ta àṣọ́lẹ̀. àwọn tó rí wọ́n pé ni wọ́n máa fàájú bẹ́ẹ̀ fún sẹ́túmẹ̀. àwọn tó rí wọ́n pé lọ́wọ́ àfàájú bẹ́ẹ̀ fún ẹlòmí ọmọ wò lóbìnrin pé ìdílé à ń sọ sọ́ọ̀ máa bóyá orí ẹ̀wọ̀n ti fagbọ̀n jì òun ó tún máa bá jágbájágbá ẹ lọ́ntì ẹ wọ́n ló túmọ̀ ẹ̀dẹ́lẹ́ o wọ́n kọ́ wọn kọ̀ púpọ̀ kò níyàwó mi ìfẹ́ náà tó náà bá kó obìnrin lẹ̀ òun náà máa gbọ́ yóò máa jẹ́ bàbá ń dá gbé lọ tọ́ wọ́n lóbìnrin tó ẹ̀ pé wọ́n àní kọ́lẹ̀ tí wọ́n bá ní kí lè tó lò tí wọ́n fi ní kọ́lẹ̀ kí ti kúkú torí ẹ̀sìn gbọ́nà wẹ̀ ara ẹ̀dẹ̀ rẹ̀ mú ooru bomi tí ń tiẹ̀ wọ́n ní obìnrin tó yẹ pé wọn ní kọ́ kí ni obìnrin á tí wọn fi ní kọ́ wọ́n ní sóko àtúntì ẹ máa béèrè pé kò ní ni ara sọ díẹ̀ kan oníwáyé ní múrọ̀ فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. على المعنى تو fàásìlẹ̀ hù náà ń já lúdà wà láàmú lọ́ba yìí pé wọ́n lóbìnrin tó jẹ́ pé wọ́n ní kọ́ ọ́lẹ̀ kí lọ́fà wọ́n ní tóbìnrin kan bá tiẹ̀ bí kò sí ọkọ ò tí kọ́ ọkùnrin tí ò tí kọ́ obìnrin tí wọn ò tí kọ́ láyà ń sọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n wò yí pé pàṣán tá a fi ná ìyá lé. wọ́n kọ ìyáálé rẹ lóòótọ́ ìyàwó jẹ́ ọkọ fẹ́ ìwọ́ wá jẹ́ ìyàwó ọwọ́ á mọ̀ pé ah, Eh, ọ̀pá sẹ́yìn wọ́n máa wọ́n ń tètè fúra. nǹkan a fi sọkùnrin mọ́lẹ̀ pọ̀. nǹkan tá a fi sọkùnrin mọ́lẹ̀ ó pọ̀. tí òfin ní kọ̀ ẹ́. tí òfin ní kọ̀ mánéjì rẹ ni o. yọ́mọ mánéjì rẹ ni o. tòmótì sàn. ó sàn. àbí àbí táyà táyà ọkọ̀ ó jẹ́ sí pé dáadé máa máa ní dáadé máa rìn lọ díẹ̀ díẹ̀ ọ̀sán ju ìdí òní dára kan tó kò ní lè rìn rárá yóò mọ̀ mánéjì rẹ̀ ṣùgbọ́n ìwọ ló jù nǹkan kan lẹ̀ tí ó fi máa mánéjì rẹ̀ wọ́n ní wọ́n á sọ pé tóbìnrin bá ti fi ìrèké bá ẹnu ọkọ ọ̀hún ó fẹ́ máa rẹ̀ fẹ́ni kó ń ṣe bákan àbọ̀ ń ṣe bákan fàdá àlẹ́yìn máa la fẹ́ kà ní àjọ ń صلحا bí bóbìnrin ọ̀sọ̀ pé ọkọ mi ṣe bí ìwọ ọmọ fún wa lówó oúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má wọrí mọ́ ẹ má wọrí mm, mọ́ inú mi kùn sí ẹyọ dá oúnjẹ mọ́bùlẹ̀ fún mi mọ́ ń wọ́n ń tán ó mú mi sí fún bí oṣù mẹ́ta. lọ́kùnrin bá tún ti rán ara hàn hàn hàn. ó bá ní ọkọ ni ẹ má wọ̀ rí oúnjẹ alálẹ́ ẹ má balẹ̀ tẹ́ bá ti di. ẹ má fún ẹ lẹ. Ah, ah, bí àbí tí yóò wá kọ owó àtún jẹ alẹ́ lẹ̀ níjọ́ kò ní yóò gbé ha ìwọ ẹ̀ka tiẹ̀ ó jẹ alẹ́ nǹkan sá ń bẹ̀rẹ̀ nǹkan sá. Settlement ni pé ó step down fún right ìdáhùn tẹ́ tẹ́tímẹ́ǹtì ni ẹnì kan dé tẹ́tímẹ́ǹtì láàrin ju ti ẹ̀lẹ́ ó jù kálẹ̀. wọ́n ní kòránì sọ fún wa obìnrin torí ẹ̀ pé ọmọ bó ṣe máa ń jì ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ máa lo ìṣọ́ra bá wà nínú pé a fẹ́ pín nǹkan bákan náà. ó sì tẹ́tímẹ́ǹtì. Àlékún dédé. Ọlọ́run ọba ń sọ ní sọ́fílà ń fáyà ayà kì ní pé yàtí àlóòrùn. وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ وَأَطِيعُوا وأصلحوا ذات بينكم فاتقوا الله وأصلحوا ذات بينكم ọwọ́ àmọ́ òfin kí ni wà á tún lè hú látàbẹ́ nìkan kí ni ń wá láàrin ibi afẹ́ pín nǹkan wọ́n náà mọ̀já ń fàájú bí ń ta èrè tá jẹ́ tá àti fẹ́ rẹ̀ èlì náà fílà náà náà àǹfààlù àwọn èèmì nígbà àti wàhálà rẹ̀ dáwà jèrè rẹ̀ wọ́n wá fẹ́ pín ẹwà òkúta ẹbá ń pín wọ́n ní ẹnìkan gbé owó fún alimọ́sálá sí pé gbogbo ẹni tó wá tẹ̀sí sí o ẹpín one hundred million mo lérò pé the way tí ẹ̀mí kálukú fi gáńjòkó náà ẹ̀sẹ̀ sílẹ̀ wọn ẹ̀sọ̀ sí léhùn ìwé ìtẹ́mẹ̀wọ́ fi ga ń pa pé kó àwò bí a ṣe pé ìtí èmìwọ́ wà ní pé bá bàbá ti kírun tán àwò bá a ṣe pín bẹ́ẹ̀mọ̀ pé àwò bá a ṣe pín yẹn ó ń túmọ̀ sí pé a máa sọ̀rọ̀ àwa lápá àti kíni tó bá jẹ́ pé owó kan náà rájọ fúnra wa a tún lè máa wẹ̀ lónìí tó máa wọ̀ yí pé ah ǹjẹ́ fún àfàtà òye new note owó tuntun ni a fún fún àwọn abẹ́ fún àbánà rẹ̀ ìrìnlẹ̀ àwọn owó kan tó ti dàtí ní àbú iye kan náà sí ní o ọlọ́run wa ní pásítà ọlọ́run pásítà fún lọ́wọ́ àwọn aṣílẹ̀ ihò dáadáa وأصلحوا ذات بينكم وأصلحوا ذات بينكم nítorí máa fẹ́ láàrin ara yín ẹgbẹ́ mi step down pé eh, bọ́bá dọ̀la ní bá fẹ́ pín mi lọ́dún tí ń bọ̀ tuntun ni ó bọ̀ sí ọwọ́ tèmi náà bóyá òun náà ni ó gba ìtọ́jọ́ sí ti ń bọ̀ wà á sílé òun. tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní ẹnìkan ò ní máa fà lò sólẹ̀ àtúntì àfi irú àwọn tí bá mọ̀ tó máa wọn àyàtà nǹkan àdìsí náà pọ̀ náà àti ìdánilẹ́bọ̀ Muhammad kì í wù mí ká kí ní yá kí àdìsí yẹn ká tó máa lọ ká lọ sáré bàbá. ọ̀bí àdìsí sáwọn olùkọ́ ẹ̀yìn kúkọ́ọ̀lù wọ́n náà wà náà àdìsí sáà náà ti ṣe kótópà ń dọ́ka lórí mẹ́mbà rí ọwá ń kéde pé ọwá gbé ọmọ wọn wọn gbé ọmọ ọmọ wọn Hasan ọ̀sẹ̀gbẹ́ ọwọ́ ń wò ó mi ti ń wo asan mi ń wo àwọn ìjàmá lórí mímbàrí sí mímbàrí ọkọ̀ lórí àwọn ìjàmá mi ti ń wo asan mi ti ń wo ìjàmá náà asan ò sí nílẹ̀ ọ wà lọ́dọ̀ wọn má máa fífún tí ń bá wíwọ̀ ó mú sọ́dọ̀ nù asan ń bẹ lọ́dọ̀ wọn lórí mímbàrí àwọn èèyàn fi rí ń jọ náà àwọn ike bóun ó ti rí tọ́wọ́ wà nílẹ̀ lẹ̀ ó mú sókè lórí mímbàrí wa mú sọ́dọ̀ ọwọ́ ah, à níwọ̀n àwọn èèyàn. ìdí wọn aṣọ àná báyìí. níwọ̀n àwọn jàmá. ànábì wa ń sọ ọjọ́ náà pé ọmọ mi tẹ̀ ń wò yìí o ọ̀gágun kan ló jẹ́ nínú ẹ̀sìn ọ̀gágun kan ló tún jẹ́ nínú ayé èèyàn tó pé ni kí ni a fi àrò yẹn jáde léyàn tó wó kì í máa tó wó kí ni nǹkan náà. wọ́n lóun lọ́lọ́run ọba wa lò tí ó fi ṣàtúnṣe láàrin àwọn mọ́mìnì méjì tí wọ́n bá ń jà ẹni nígbà tó bá dàgbà tán ọmọ ìpínlẹ̀ wà ní ìdígbé ọmọ kékeré báyìí lọ́mọ àgbẹ̀ àtọmọ ah, ìbá dàgbà tó bá dàgbà. òun ni yóò ṣe settlement. òun yóò ṣe settlement. láàrin ogun tó ti gbóná láàrin mòmìnir méjì jẹ́ ń jẹun padà jẹjẹrẹ. ó kọjá pé lèmẹ̀kẹ́kẹ́ pé fẹ́ iye ṣé o sókè ọmọ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń jẹ́ pé ó ń jẹ́ ẹni tí ń gba sẹ́túmẹ̀ntì ẹ bá fi lọ. tàbó nǹkan gan náà ń fi sẹ́túmẹ̀ntì láàrin àwọn èèyàn torí pé hasanu gbani hasanu step down ó step down kúrò níbi ráìjẹ́ náà tí wọ́n fẹ́ bèèrè fọ́nra ó ní mo ti sọ̀kalẹ̀ mo ti pàjù tẹ́lẹ̀ ẹ jẹ́ kí mùsùlùmí ọmọ lọ lálàáfíà gbogbo ẹni tẹ́ ń tì mí pé wọ́n náà wọ́n náà wọ́n náà lọ́gá wọ́n ní ìjọ́gá ọ̀gá wa rí ogun bá lọ láti jọ náà ló kọ́ yẹn ti wà lára Hasan ẹ̀fọ́ náà bá fẹ́ jẹ́ sẹ́yìn ìdọ̀gá nínú ẹ̀sán sínú ayé máa gba sẹ́túmẹ̀ntì. ó dàbọ̀ jẹ́ sí pé láìpẹ́ lọ́mọ ọlọ́wọ́. ìdùnnà òfin jẹ́ kí àlàáfíà ìjọba ni. ọlọ́run ti wá ní sẹ́yìn yìí lọ. tọ́ba ti lọ́la ń sá lọ a máa kẹ́kọ̀ọ́ lọ láàrin àwọn àǹfààní tí ń lọ fún sólẹ̀. àwọn àwùgán ni àwọn àwùgán ni a máa ń ṣe àtúnṣe. Eh, Olúwa sọ pé فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تبيع إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين القرآن أرى الوان